محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله تعالى باب الوقت عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا مات ابن آدم انقطع عنه عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم وعن ابن عمر قال أصاب عمر رضي الله عنه أرضا بخيبر فأتى النبي صلى الله عليه وآله وسلم يستأمره فيها فقال يا رسول الله إني أصبت أرضا بخيبرة لم أصب مالا قط هو أنفس عندي منه قال إن شئت حبلت أصلها وتصدقت بها قال فتصدق بها عمر أنه لا يباع أصلها ولا يورث ولا يوهب فتصدق بها في الفقراء وفي القربى وفي الرقاب وفي سبيل الله وابن السبيل والضيف لا جناح على من وليها أن يأكل منها بالمعروف ويطعم صديقا غير متمول مالا متفق عليه واللفظ لمسلم وفي رواية للبخاري تصدق بأصلها لا يباع ولا يوهب ولكن ينفق ثمره وعن أبي هريرة رضي الله تعالى عنه قال بعد رسول الله صلى الله عليه وسلم عمر على الصدقة على الصدقة الحديث وفيه فأما خالد فقد احتبس أذراعه واعداده في سبيل الله متفق عليه وهذه وولد يقول الوقت àlùwọ́pù ní abẹ́ òfin ṣẹ̀ríyà ọ̀nà مال يمكن الانتفاع به مع بقاء عينه بقطع النظر عن رقبته على مصرة مباح alwaqf àbùkátà káwọn náà máa ń ti ń jẹ́ bẹ́ẹ̀ nítorí bó ti ṣe pàtàkì tó pàápàá jùlọ lójú ọ̀nà àti rí nǹkan máa fi ṣe nǹkan fẹ́sẹ̀ fìlà nítorí pé a pé lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń ti ń jẹ́ wọ́ọ̀kì láwùjọ tiwa wọ́n máa zakat wọ́n máa sọ́dàkọ̀ ṣùgbọ́n wọ́n máa ti ń jẹ́ wọ́ọ̀kì kí ni ń jẹ́ wọ́ọ̀kì àlùwọ́ọ̀kì di ojú owó mọ́lẹ̀ káfáǹfààní rẹ̀ ti sára ká di ojú owó mọ́lẹ̀ káfáǹfààní rẹ̀ ti sàrà bíbè tá a di ojú owó mọ́lẹ̀ á di mọ́lẹ̀ fọlọ̀ á bùn ọlọ́run lójú owó àwọn afáǹfààní rẹ̀ ti sàrà àfẹnì tó bá wù ọ́ tí a pèjú ẹni onílé wọn á mú ilé rẹ̀ yẹn ọwọ́ àfi ti sàrà fọlọ̀ wọn á àǹfààní ilé wọn fi ti sàrà fáwọn aláìní àǹfààní kó fi ṣe sàrà fọlọ oníkú ẹnìkan ò lè tà ẹnìkan ò lè bùn yàn ẹnìkan ò lè jogún ẹ ṣùgbọ́n àǹfààní tí léèyàn bá ń bí owó tó máa ń kó jọ látàrí pé wọ́n fi rẹ́ǹt owó yùn wọ́n mọ̀ ti ṣàǹfààní fáwọn ẹni tó bá ní oògùn láǹfààní rẹ̀ nǹkan kan ò ṣẹlẹ̀ ilé òpòórá àǹfààní rẹ̀ ó sì máa lọ bẹ́ẹ̀ títí láéláé eléyìí ni wọ́n ń pè ní alwaqf tíra ní ìsìn o lè ṣe ní waqfun lillah ẹ̀rí tí wọ́n máa kọ sára àwọn tíra ẹ̀rí tí wọ́n kọ sára àwọn mọ̀sọ́à waqfun lillah ìtumọ̀ rẹ̀ ní pé mo ti fún ọ náà ní tíra yìí ṣùgbọ́n àǹfààní rẹ̀ wà fún gbogbo mùsùlùmí ìgbà tí mo ní mo fún ọ náà àǹfààní rẹ̀ wà fún gbogbo mùsùlùmí sẹ́wọ̀n kí títí láéláé títí ra yẹn ọba kóra ẹ máa gbalada rẹ̀ lọ láéláé wá fún pàtàkì púpọ̀ alimẹsẹ́ẹ̀dì ọ̀kọ́ gbogbo àwọn mẹsàlásì tẹ̀rí wọ́ọ̀kù torí pé èèyàn kú fún ọ̀tá mẹsàlásì pé torí bàbá tó ní ti kú wọ́n yẹ kó yàn mẹsàlásì wọ́n yẹ sì ra mẹsàlásì wọ́n yẹ sì jogun mẹsàlásì ṣùgbọ́n gbogbo mùsùlùmí ọ̀wà sáǹfà nínú mọ́sálásí yọ wá sí mọ́sálásí lásán anything tí ń bẹ nínú mọ́sálásí kìí ṣe tẹ́ni bọ́dì ó tó bẹ́ẹ̀ tó lè gbé nǹkan kan jáde nínú mọ́sálásí ọ mẹ́ni jáde nínú mọ́sálásí ọ gbé àga yìí ọ gbé jáde kó nínú mọ́sálásí ọ yọ fáànù kó nínú mọ́sálásí gílóòbù tí ń ṣiṣẹ́ ò tó bẹ́ẹ̀ tó yọ kó nínú mọ́sálásí pákàtà fi ń kólé ọ mú kó mọ́sálásí kó mú lọlé ẹ eh, mo rò kó lé ní tẹ́lẹ̀ tọ́lọ̀ ní àmọ́ àwọn èèyàn ni wọ́n máa sàǹfà níbẹ̀ kọ́ gbọ́dọ̀ jáde láàyè eléyìí ni wọ́n ń pè ní kíni wọ́. akramakumullah wọ́n fò pàtàkì gan kódà gẹ́gẹ́ bá wo history ìlọsíwájú àti ìdàgbàsókè ẹ̀sìn Islam láti ìgbà tí Islam ti bẹ̀rẹ̀ wọ́n fò bẹ́ẹ̀ nínú tó ń ran Islam lọ́wọ́ jù tí islam fi lọ wájú dò àwọn islamic universities tí wọ́n dá sílẹ̀ gẹ́gẹ́ bí al-azhar jami'atu zaituna ní tunis ní tunisia àtàwọn ilé ẹ̀kọ́ ńláńláńláńláńlá tán dálẹ̀ ọ̀kọ́ọ̀fù ló gbé wọn dúró ọ̀kọ́ọ̀fù ló fi gbé káwọn títí ọmọ pariwo àrò òṣùgbà àti kíní àńdá sẹ́lẹ̀ àbẹ̀dẹ̀ ọ̀kọ́ọ̀fù torí ẹ̀ ló ti jẹ́ pé ní àwọn ìlú Islam ẹ̀ríkì wọn máa ministry of endowment wọn máa ń da sílẹ̀ wọn náà ní awukọ́ àwọn olówó àwọn olówó àwọn olówó wọn máa gbé nǹkan kalẹ̀ pé wọ́n fún lélẹ̀ wọ́n fún lélẹ̀ wọ́n fún lélẹ̀ ministry yẹn yóò máa mójútó gbogbo tó bá ti pè ní awukọ́ àǹfààní tí wọ́n fún bá mú jáde based on your own condition ẹni mínísírì ọmọ àdarí ẹ̀ tí wọ́n bá ní kí wọ́n máa ná fáwọn ọmọ tó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam àwọn ni wọ́n máa pín fún tí wọ́n bá ní kí wọ́n máa fi kọ́ mọ́tíláṣí ká mọ́tíláṣí wọ́n máa fi kọ́ ká tí wọ́n bá ní wọ́n máa fi kọ́ lékiw ká lékiw wọ́n máa fi kọ́ ká tí wọ́n bá ní kí wọ́n máa fi safara sójú sórí àwọn odò afara wọ́n máa fi so sórí odò tí wọ́n ní kí wọ́n máa fi ràn ọmọ òrukàn lọ́wọ́ ọmọ òrukàn wọ́n máa fi ràn lọ́wọ́ tí wọ́n ní kí wọ́n máa fi ràn aláìlọ́kọ lọ́wọ́ aláìlọ́kọ wọ́n máa fi ràn lọ́wọ́ wáhà àtàkà iṣẹ́ wa kò gbà púpọ̀ sẹ́bàánì kọ́ máa fi tẹ̀wé ẹ̀sìn Islam síra wọn máa fi tẹ̀ fọ́ọ̀tù máa pín ilé la tó eléyìí ló gbé Islam lọ láwọn ilẹ̀ lárúbáwá tó yálé tẹkọ mi yàlẹ mú táwọn náà bá máa yóò ti dáa pọ̀ tá a bá máa ń pa wọ́ọ̀ táǹsì ń lò yóò ti dáa lọ́síwájú ọ̀pẹ́ ẹ̀sìn Islam gidigidi ẹnikẹ́ni tí a fẹ́ kọ́ mẹ́sàlásì àwọn akẹ́dáwó akọ́kànlá kọ́ kálukú ń wò pé látijọ́ dáṣe àbí òye wa so bóòlù àti dẹkọ̀ sí atẹ́kùn lásìkò tó wá ti wá kú wá wà ẹ̀ka ní ti mọ́tíláṣí ń wù ní mọ́tíláṣí ọkàn máa wù ní kíbi yọ́mọ wù ní kíbi láéláé onírà kò ti fi sẹ̀bi lè la sábà gbà kò ti fi sẹ̀bi lè la síbẹ̀ wọ́n fún wọn fẹ́ kọ́ sọ́dọ̀ àmọ́ pàmò wọn adúgbò ló kọ́ lẹ́yìn sọ́láàtì a máa dùn kóló pé wọ́n ti múwèé mẹ́fà wá ẹ wọ́n ti múwèé bílíọ̀nù omi wá ẹ afẹ́ pààrọ̀ ẹni mọ́tíláṣí ẹ pékin wà ó kọ́ ní ọmọ ìṣẹ̀lẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé láwọn bòmíì ẹ̀rí tó máa kọ́ mọ́tíláṣí kalẹ̀ báyìí wọ́n sì fi ṣọ́ọ̀bù wọ́n fi yí mọ́tíláṣí kù àwọn ṣọ́ọ̀bù kìíyàn lè wà lágbọ̀n kan ó lè wà ń wájú ó lè yí kó bíbẹ̀ bá ti jẹ́ bísínẹ́sì rẹ̀ àti gbogbo ṣọ́ọ̀pù yẹn kọ́bọ̀ wọn ò ní mú nínú owó rẹ̀ yọjọ waqfun lil masjid oní ọmọ adarí mẹsàlásì eléyìí tó túmọ̀ sí pé ń bẹ̀ á san oṣù fún imam nínú rẹ̀ á san oṣù fẹ́ni tí ń pèpè fún sọ́láàt nínú rẹ̀ ọ̀rọ̀ pé wọ́n mú bíìlì náà kan wá kò dá wa láàmú bíìlì omi kò dá wa láàmú a pààrọ̀ gbogbo anything kò dá wa láàmú torí wá fún yẹn yóò tó yóò tó sẹ́kù kọ́dà ó tún lè fi ká tún fi kọ́ mẹ́fìlásì mi eléyìí ni wọ́ọ̀kù yà jẹ̀mọ́ àmbùkátà káwọn náà gbọ́ yìí fínísì kárọ̀ ọ̀kadà kání kání wá fún yín lórí mẹ́fìlásì mi tani ọmọ wa afẹ́kọ̀ọ́ máa háyà rẹ̀ lójúmọ́ mẹ́fìlásì ntọ́lọ́ máṣínì yẹn tọ́lọ́ ni àǹfààní rẹ̀ jẹ́ mẹ́fìlásì àmọ́ wọ́n máa háyà rẹ̀ lójúmọ́ wọ́n háyà rẹ̀ lórí five hundred naira kọ̀ọ̀kan wáyé kí ètò ọba pa háyà lọ́n háyà ètò ìpa nípa ọmọ dìlíbà ọ̀n háyà ni ìjọ́ tó ọba ti háyà rẹ̀ kò sí wàhálà ọba àgbé lọ kọ́ pa one kọ̀ọ̀kan wá ọba àti pa one naira ọ̀tún five hundred sọ̀rọ̀ pọ̀ háyà rẹ̀ ilé ìjẹba ní wàá wò five five hundred five five hundred dábàá dájọ lóṣù kan fifteen thousand àwọn akó fifteen thousand jọ fún mọ́tíláṣí lóṣù ẹ rí i pé nínú rẹ̀ àgbọ̀ bùkátà tí ó pọ̀ Nigerian level wa mi tẹ̀lé tí a máa ti fi sẹ́bi lílá fi sẹ́bi lílá alẹ́ mọ́pá fifteen thousand títí sáná bí ìṣe èdè abẹ́rẹ́ gẹ̀ẹ́sì ẹ̀ so eléyìí tó máa ti ń ṣe táǹfì ń háyà tó ń háyà rẹ̀ táǹmẹ̀ntì rẹ̀ táǹsì kínní bẹ́ẹ̀ fi nìlà ẹ̀rí tó mọ́sálásí wọn ní pariwo ń bẹ̀ láìláì tó bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe kí wọ́n máa ń ran àwọn ọmọ òrukàn náà lọ́wọ́ ẹ máa wá gbowó lóṣooṣù níbo lówó ní ti ń wá lẹ́rù báwọn náà ń kówó lẹ́lẹ̀ ní wọn kó lẹ́lẹ̀ ọ̀kọ́ọ̀fù ọ̀kọ́ọ̀fù ló máa ń ṣiṣẹ́ yẹn gbogbo tíra tá ń kó fún yín tá ń kó fún yín tá ń kó fún yín àwọn ń kówó lẹ́lẹ̀ ní wọn kó lẹ́lẹ̀ ọ̀kọ́ọ̀fù náà ni torí ẹ̀ ló ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn bàbá bàbá tó gbẹ́sìn yìí káwọn gbọ́ yìí dáadáa ká sì máa lò ó ẹ̀rọ àwọn tó gbẹ́sìn yìí láwọn ilẹ̀ lárúbáwá yẹn tó bá lówó so yóò wá sọ pé sáájú kó tó di kpókú yóò ti mú dúkìá kanú dúkìá rẹ yóò sì ní wọ́pù sẹ́mi pé wọ́pù wọn yìí tà wọn náà lè rà wọn yìí gún yìí wọn yìí dogun rẹ sẹ́mi pé wọ́n mọ̀ wà láéláé tọ́ yóò wá sọ pé ilé yìí o ó lè jẹ́ ilé alájà mẹ́wàá tó sì wà ní business area yóò sọ pé òun ṣe ní work fún lila gbogbo àǹfààní tí máa ń bí fún ọmọ fi ra tíra fún àwọn akẹ́kọ̀ọ́ fún fi máa fọ́ọ̀mù láìbírárì fún gbogbo akẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam sẹ́wọ̀n kíkọ́ ní kú ní ìsìnkú lélẹ́yìn náà bẹ́ẹ̀ nu tó fẹ́ pín ó láwọn dúkìá mi tí wọ́n kún fáwọn títí láéláé tọ́ba yẹ yọ sàtọ́sẹ́lẹ̀ tọ́ba yẹ ní kẹ́ ẹ mú nínú owó ìjẹbi mẹ́ntẹ́nì àlàáfíà lẹ́yìn tó bá ń bùkátà àtúnṣe gbogbo tí bá ń bí kẹ́ ẹ máa fi ṣe ìrànlọ́wọ́ fáwọn ọmọ tí wọ́n á pẹ́ pẹ̀lú Islam ẹ máa fi fọ́ọ̀mù library wọ́n á lè ra tíra fún ọ nìkan ní tíra tó wọ́ ti one million naira lówó tó yẹ kí tí wọ́n bá nírú rẹ̀ ń bì ó ti dá bísínẹ́sì lẹ́nu. àwọn sì dúró àtìrà fún tó o sì mọ̀ pé àwọn mú kankan torí àsìkò tó ń rà fún ọ wọ́n rà fún yẹn twenty mina láàrin ọdún yìí nìkan ẹ dákun ẹ wá wòye ọmọ bá bàbá orí bàbá àti pé pọ̀ ẹ máa fi ra tírà fáwọn ọmọ tí pẹ́ pẹ́ ẹ wò gbogbo náà máa tún sáfà nínú ti rà ẹ wá gbogbo gbàtẹ́yìn máa tún sáfà nínú tírà tẹ́yìn fi ń sàwọn yẹn eléyìí ni ọkọ àwọn náà kú káàtà láti gbọ́ yìí nǹkan kan bẹ́ẹ̀ nu dúkìá yìí ẹ̀fẹ́ káwọn máa yín òpin tẹ́ ẹ bá kú ẹ̀fẹ́ kan kù ẹ̀fẹ́ kọ́ wà bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ ti ṣe nìyẹn àmọ́ àwọn ọmọ yín náà ní kó máa ṣàǹfààní bẹ́ẹ̀ ẹ sì mọ̀ pé wọ́n yé tawọ́ wọ́n yé gún yìí wọ́n yé sì jogún ẹ̀ ẹ wàá sọ̀kẹ́ tó kú kí ní ìwọ́pù ní fáwọn sàdé pé wọn lè tó aké ìgbàgbọ́ pé tọ̀ láìbírárì rẹ̀ wọ́n kù ní fáwọn ọmọ rẹ̀ wọ́n yà máa wá katira mẹ́ wọn ò ní lè pin onísìnú pé wọ́n pin àwọn arìnrìn lọ agbóti kẹ́nìkan wá rà torí irú rẹ̀ kún kánù irú àwọn tíra báyẹn kún kánù lẹ́kìn ńgbà bàbá kú tán àwọn ọmọ ọmọ yìí ọmọ wàhálà tí bàbá yìí ti ní àwọn tíra yìí tó wọn wá ipa wọn ta ó kú lọ fún àwọn ẹni tí ń ta tíra so tíra tó yẹ pé bóyá bàbá yẹn twenty thousand naira lọ́ra wọn mọ ní tó ń bá rẹ nìkan fún six thousand ó ti pé òun torí ẹ lẹ́sìn ra tíra tẹ́lẹ̀ kan kó pè yẹn sí la ẹ mọ iye olú ẹ̀ dára torí àwọn ọmọ tó jogún rẹ̀ àwọn ò fi sí sọ̀rọ̀ ẹ̀ pé tó kú bá máa bójú wẹ̀yìn tó àkòsí sáyè rẹ̀ kò sáyè rẹ̀ kòtí oyè ọ̀kò sáyè tó bójú wẹ̀yìn ìbànújẹ́ ni ọba jẹ́ tó òun á sọ ikú gbogbo tí rò ń wọ́ fáwọn ọmọ tó irú rẹ̀ náà ni bàtà olùmọ̀ bá kú tó ń tí ń wò pé òun ọ̀fẹ́ kún pín tí rò ń yóò tó akọ àkọọ́lẹ̀ kó tó kú wọ́n fẹ́yà wípé gbogbo tírà ọ̀hún tí o bá ti ju one over three gbogbo dúkìá ọ̀hún lọ torí àlùwọ̀sọ́yà tó bá fẹ́ẹ́ wọ̀sọ́yà mìíràn tólò tó o bá ti ṣe kó tó kú ó ti di mìíràn tólò wọn á ní tó o bá kú o gbogbo tírà rẹ kan lọ kó sí ilé ẹ̀kọ́ báyìí sọ̀rọ̀ pé náà ó lé àwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ ọmọ ká wọ́n mọ̀ gbalada mẹ́ta so ona wakfu irú rẹ̀ pọ̀ ní aljami'atul islamiyya so tó bá jẹ́ postgraduate student wọn nìkan ni wọ́n gbà fún tó lè wọlú rẹ̀ wọ́n máa rí nínú library ńlá so àwọn agbọ̀n ibìkan tó wọ́n wà tí gbogbo èèyàn lè wọ̀ àti postgraduate student ó rí tán kọ́ sí lókè pé tíra olùmọ̀ ńlá báyìí ibi náà tí rọọlù máa ń lá báyìí nínú yàrá kọ̀ọ̀kan tọ̀tọ̀ pé tí rọọlù máa ń lá báyìí nítorí gbà tó fẹ́ tó fẹ́ kọ́ ọkọ̀ àkọọ́lẹ̀ pé tí rọọlù wọn kò lọ bí jamiu islami ibẹ̀ náà ló ti rí tí rọọlù Sheikh Al-Albani rahimahullah ọkọ̀ àkọọ́lẹ̀ tí tó ń bá kú kó tí rọọlù lọ sí al-Jami'atu al-Islamiyya tí wà mí a sì wá rí ara àwọn tí rọọlù tó ní láyé rahimahullah wọn náà lè ti bẹ́ẹ̀ ò o lè kọ́ akókó kó tóra rẹ wá sálọ mẹdínà marhaba bàbá sì wọ ọdọ bá wọ bàbá mama kà mọ̀fútó wà kọ̀rọ̀ pé yé wa so irú eléyìí náà ẹ̀rí pé àwọn ọmọ ti ń kẹ́kọ̀ọ́ láyé tí wọ́n bá ti ń kà á wọ́n máa ní commission ọwọ́ kó o ti ṣe báwọn commission rẹ ò lè gbé eléyìí wọ́n ń pè ní kíni wákù nísìnyí wọn náà lára wọ́n á wò wò wọ́n fò wọ́n lè ṣe fáànù lọ rà wá sí mọ́sálásí ọ̀wọ́ fáànù tó rà wá sí mọ́sálásí yìí ó fún mọ́sálásí ọmọ ọmọ wá fò títí láéláé tó bá ń ṣàǹfààní pẹ̀lú fáànù yẹn ọmọ gbalada rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ gan wọ́n ń pèlè yẹn ní kíni wọ́k ẹni tó rà gé wa ń kọ́ wọ́k títí láéláé tó bá ń fa àgé yẹn ṣàǹfààní ládàrí ọmọ lọ láéláé ẹni tọrọ ẹni wá wá tọrọ kò ní ti lọ́la ní gbogbo ẹ̀ bá ń kẹ́ni mu anídìí ẹ̀ lé òtó bẹ́ẹ̀ nítorí pé o ti fún ọlọ́run àǹfààní rẹ jẹ́ ti àwọn èèyàn ti máa ń lò nígbà ń pè ní kínú wà. bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ amọ́tò kan wá ní wọ́n á ní mọ́tò yẹn máa fi ṣe dáhùn ilẹ̀ wà wákùn ó lè fowó zaka ṣe bẹ́ẹ̀ o owó zaka ò sínú pé fira mọ́tò pé ẹ máa ṣe dáwà o tó ti pé dáwà ni kò sí bẹ́ẹ̀ o ọwọ́ àti báyìí eléyìí wọ́n ń pè ní kíni wọ́k wọ́n wá mọ́tò tó wọ́n máa fi gbó lọ sórí tẹ́ kíni wọ́n ń pè náà wọ́k wọ́n ti lómi nílé rẹ̀ wọ́n fa páìpù kan wá sóde wọ́n wá ṣe táàpù sí àwọn èèyàn wá bomi bẹ́ẹ̀ wọn máa mọ wá sọ pé lè wọ́pọ̀n lè la wọ́n máa bẹ́ẹ̀ láàrin rẹ sọ́lọ̀ wọ́n máa gba aládàá rẹ títí láéláé lérú rẹ òun yẹn máa ń ṣe táwọn lè lárúbáwá yóò ra fíríjì kódà àbí kí n pè fírízà nítorí pé ooru máa mú bàjẹ́ yóò wá ra fíríjì kátó yẹ pé amómi tutù gidigidi wọ́n ti wá ṣe má wọ́n ṣe má páìpù ẹ kàn jọ ẹ̀rẹ̀ mọ́ ni so ẹ wàá fíkì ẹ̀ mọ́ná gbogbo omi tó bá ti wọ ọbẹ̀ yọ ọmọ sọ di tútù ẹ rí wọn gbé kalẹ̀ bí fíríjì báyìí ọkàn máa ti bi tap water ni so ẹ rí wọn kọ́ sí sẹ́bìl ní ẹni pé waqfun lillah ẹ máa mú tí bàbá onílé bá kú ọmọ kan ò ní gbé láéláé páwọn òpin mọ́gún wọn ò sì lè bùn yàn màtá ti sẹ́kọ́ gbẹ́sìn yìí ẹnì kan ní débẹ̀ kó jí gbé bíi Nigerian level mo rò pé owó lẹ́ ń ṣe báyìí. ẹ ẹnìkan ní jí gbé láéláé rán mọ̀ pé tó gbogbo eléyìí ẹtí káwọn náà kọ̀ níbẹ̀ nù kàtọ́gà agbo lásán ọ̀rọ̀ àwọn mọ́tíláṣí wọ́pù wọ́n sábà ti fi kárí mi gbé kalẹ̀ kó túlẹ̀ nìkan rí ọ gbogbo gbàtẹ́ máa ń lò ọmọ gbalada torí ẹ báàbò ó nílé bíi ọ̀kọ́ mọ́sálásí ẹ̀rí kó sera rẹ̀ torí pé létọ́ ọkọ́ wọ́n bá yá àwọn ọmọ lè tà á tẹ́lẹ̀ automatically náà wọ́n pin ni àbẹ́rẹ́ màbẹ́ mọ́mọ́ máa ń lówó ju gbogbo rọ́bìṣì yẹn lọ tiẹ̀ ó lè kó ń bọ̀ ọwọ́ lọ kó méjì nu àwọn létí bàbá fi lẹ́ ẹ̀dẹ̀bí búrẹ́dì ni kó méjì nu létí bàbá fi lẹ́ mi nídìí ẹ̀ so yàtọ̀ sí mọ́tíláṣí mọ́tíláṣí ni ọ̀sẹ̀ kù torí arọ ẹ̀yin olówó wa o ẹ̀yin náà máa kọ́ mọ́sálásí kí lẹ rò pé ọ̀sẹ̀ kù kí náà máa fẹ́ kù tẹ́ ẹ bá kù kò síbi tẹ́ ń gbélé lọ àmọ́ mọ́sálásí à títí láéláé ẹ máa gba aládàá rẹ lọ́dọ̀ rẹ ẹni tó ti ẹ̀kọ́ lè gbẹ́ ilé ìgbẹ́ nípa táwọn èèyàn ti ń yàgbẹ́ wọ́pù náà tó lọ tó bá lò ń bọ́ lọ káwọn èèyàn máa tàǹfààní mẹ́rin kẹbi àwọn àwùjọ táwọn yẹn kọ́ lè gbẹ̀m ó tún gba aládàá lọ́dọ̀ nù láíláí lópin ìgbà tán bá ń lò ó sì rọra sọ fáwọn ọmọ rẹ dákọ̀ ẹ̀ sàánú mi ẹ má kó bá mi bẹ́ẹ̀ bá ti rí pé lè gbẹ́ yẹn kún ẹ fi kẹ́míkà sí kọ́gbẹ́ káwọn yẹn tún máa lò sọ pé bàbá àwọn láíláí ni wọn mọ̀ gba rẹ torí ẹ gbogbo àwọn kẹta lè ṣe pọ̀ jàmá lábẹ́ kínní wà ó lè ra tíra wá fáwọn ọmọ lẹ́jọ́ láéláé wọn mọ gbà dáadáa tọ àwọn èyí tà àwọn èyí rà kí ló dé dẹ́yìn ra nàìjíríà ra wákùkù wọn kọ sára dúrà pé wákùkù lè là àbí wẹ̀ bọ́ni pé wọn gbọ́dọ̀ ta ẹ̀kẹ́ ni tún ara ìgbẹ́sìn yìí ara ìgbẹ́sìn yìí ìgbà míì wọ́n lè sọ pé yẹ́s wọ́n fún lè là ṣùgbọ́n láti ilẹ̀ tó owó táwọn ńlá lé lórí jẹ́ yé báyìí mo làwọn ti rìfọ́ǹdì owó mọ̀táwò sì rẹ́ẹ̀tì láti ṣe wákù mo rò pé lárúbá lọ́mọ wákù tó ń fẹ́ sí àwa kó wálé a sì ná tó five hundred thousand lé kọ̀ǹténà lórí kótó délé fún láti ro wa wọn wá bí lítírà kọ̀ọ̀kan eléyìí à ń bọ̀ wọlé rẹ̀ kọ́lọ̀ ń bá gbà ẹ̀rí wákù yìí pàtàkì gan-an. ọ pàtàkì gan ẹ̀yin wa ẹni tó bá ti fẹ pé yẹn sí dẹ́sí islam kò gbọ́dọ̀ lójú kòkòrò tó bá ti lójú kòkòrò wọn náà ló ti islam nísìnyí alọ́sọ́dọ̀ olówó kan nílùú kan nígbà kan kó bá ara wọn àwọn ìlú ìlú ìlú ìlú wa báyìí irú nǹkan mi ò tún ràn dá wà lọ bẹ́ẹ̀ náà rí ni sábà tẹ spíkà máa mọ́tò lórí tí wọ́n á gbé àwọn ìdánilẹ́kọ̀ọ́ sí tó ẹ̀rí báwọn èèyàn máa súnmọ́ bẹ́ẹ̀ ah, kí ni wọ́n sọ kí ni wọ́n wí ẹ́ eh, ọ̀dà ẹ sábà ń ra kan ó yẹ káwọn ará wa náà gbọ́ yìí ó yẹ káwọn àbí òye wa díẹ̀ díẹ̀ díẹ̀ ọ̀dà ẹ wá sọ pé tọ̀ ìdánilẹ́kọ̀ọ́ ń bọ̀ ọ́ ìdánilẹ́kọ̀ọ́ ń bọ̀ ọ́ bíi báyìí ẹ̀rí pé information yẹn ọkọjá kẹ lọ lé rédíò gbà mí so yọjẹ pé dáwà yẹn ń gbé lọ báwọn èèyàn easily olówó yẹn sì gba ìdí àyẹ̀wò wọlé ọwọ́ ni bí èlò ah, àwọn ọmọ mọ́tò làwọn kàn fẹ́ oṣù tọ́kàn wa ọba àrà kọ́bọ̀ ọba àrà mílíọ̀nù kọ̀ọ̀kan wa mọ́tò làwọn gbà ní ọ̀dà ká padà wa dáadáa padà lọ́wọ́ tó bá ní eh, iye mílíọ̀nù báyìí sẹ́kù nínú owó táwọn fi yọ zakat lọ́dún yìí ṣé àwọn lè kó fún wa káfí lọ ra mọ́tò yìí tí owó zakat kọ̀ tí owó zakat kọ̀ ẹni tí a wá dọ̀ lọ́wọ́ tẹ ẹsẹ̀ mi mọ́lẹ̀ báyìí bí kẹ tẹ bíréèkì mọ́tò tí ọ̀fẹ́ gbọ́ <laughs> ọ̀tẹ̀ tẹkùtẹ̀ ọ̀tẹ̀ èmi náà tún wá wo tó rẹ pé wàá. àwọn yorùbá ní ká ró aṣọ mẹ́tì àbí ká ró di mẹ́sọ kídìí ọ̀sá mẹ́tì gbé ìhòhò ah, ẹ àti wákò àti zakadu ìfowó làwọn wá àbí òye wa ẹ̀yin lẹ́yìn máa tẹ̀mí lọ́lọ́jì ká àní ẹ gbowó lọ́wọ́ kíní kó dá àlè gbà ó àlè kò sí bí bàbá yẹn kó láàlè gbà kí ló fẹ́ sọ ẹ ó ní zakati yẹn wọ́n ti pín wọ́n ní ẹ lẹ́ni tí à ń jẹnu fámìlì ó náà bá ronú lọ ó ní wàhálà wọn pọ̀ àwọn anìkẹ́ lọ pín lẹ́yìn ó ní èyí táwọn á béèrè káàdì mọ́ ní wọ́ọ̀ à wọn gbọ́ wọn á ṣàlàyé fún wọn ṣàlàyé fún wọn àfi tí wọ́n bá dáhùn lọ́tún lábàá yìí ó rò pé yé wa eléyìí túmọ̀ sí pé torí òun gbàtẹ́ pé àwọn èèyàn gbẹ́sìn yìí dáadáa ó ní máa wò pé báyà wá fún yín kò dàbí zakat wọn ò ní gba ládá léyìí tó ti ṣe pé àti fún pé ká máa wò pé wò lọ́lọ́ lájú kan lọ àbí òye wa á àmọ́ wá fún mi ọ̀la tó pọ̀ torí pé ládá rèé dúró tí nǹkan tó fi ṣe wọn bá ti bàjẹ́ láéláé lọ́mọ gba ládá tòǹtòrí ẹ̀ ó yẹ káwọn èèyàn wa náà gbọ́ yìí sẹ́rí kàńtà tá à ń gbé kalẹ̀ wákùn wákùn wákùn tó dáa púpọ̀ títí láéláé ẹni tó fowó rẹ̀ gbẹun yọmọ gbalada nítorí pé òun ti ṣe táwọn ẹrú ọlọ́ba ti mú mi rẹ̀ kọ́ yọmọ gbalada ṣèdè nù wọn ṣe ti gbangba wọn ní ṣe sínú ilé rẹ̀ torí pé tí wọn bá pọn délé omi kódà tí káfíìrì bá pọn ẹtù gbalada so gbogbo ara wọn wọ́pù wọ́pù wọ́pù kẹ wá wo wọ́pù tí ètètè tí ètètè tán tí ètètè bàjẹ́ ó dàbí ètètè tó ti tán lọ nígbà tó pé ní ìsinyìí báyìí ẹ máa pín ráìsì fáwọn èèyàn wá kúrò títí ìjọ o sẹ́wọ̀n pété bá ti jẹ́ tán ọ̀tẹ̀rẹ̀ ọ̀tẹ̀rẹ̀ àbí tó mi ìbá tún wá àmọ́ni sọ bá sọ pé ẹ̀wù yìí o wá kúrò ní sẹ́wọ̀n pé yọ pẹ́ kó tó dèkísà kódà kéèyàn máa tètè mẹ́kù yọ pẹ́ so unlike pé ẹ pín búrẹ́dì fún wa wá kúrò ní ẹ ẹ bá ti jẹ́ tán tó mú mi sí bàṣíkì ẹ̀ nọ́mbà ẹ gbà ládàá mọ́kọ́ dàbí ètò ìṣèjúlọ́ tẹ̀síwájú sòdí àbọ̀ wọn náà wò wòye tó ọba lè tè ọ gbọ́dọ̀ filẹ̀ wọn náà wòye tó ọba lè tè ọ gbọ́dọ̀ fi sílẹ̀ because gbogbo wa pátá ló di wọn bá a ṣe nítorọ́ kọ́bọ̀ mọ́ níta lè ṣe náà pọ̀ wọn kàn ra lọ ra àgé àlọ́ alákànni wọn sì ra owó lọ́ra ìwà mẹ́tíláṣí ní ti sọ pé nìkan kò sí ìṣòro àgbékalẹ̀ wọ́n kún lílà bàṣíkè tó o ti tánu pẹ̀lú gbọ́ ọlọ́run tó máa ń lò ọmọ gbalada rẹ̀ láíláí láíláí tó ẹ dákun ẹ wo nǹkan mi ọlọ́run fẹ́ràn wa ó sì ṣe ẹ̀sìn ní rọrùn fún wa àwa ló wá kùsù lọ́wọ́ bá àwa ló kùsù lọ́wọ́. حديث على قولون ولا تدع أبو هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا مات ابن آدم انقطع عنه عمله إلا من ثلاث ó ní tọ́mọ anábì ádámù bá ti lè kú báyìí gbogbo sẹ́ẹ̀rẹ̀ tí ń ṣe tí tó gbáyé ṣe ó ti tán àfi sẹ́ mẹ́ta péré ni ò ní tán títí àwọn ọba sì tán ládàrí ọ̀tán lágbọ̀n ọmọ anabi Adam tọ́ba ti lè kú gbogbo sẹ́ẹ̀rẹ̀ ti tán ó ti wá sópin àyàfi sẹ́ mẹ́ta wọ́n náà kìíní ọmọ anabi adam tó ń sọ yìí báyìí mùsùlùmí bẹnu wọn káfìrí bẹnu wọn ọ̀rọ̀ tó ń ti sọ yìí kò kárí káfìrí torí pé káfìrí aslan kò sí kankan tí ó ṣẹ́kù fún lẹ́yìn ikú rẹ̀ ó ti lọ ó ti lọ náà nìyẹn òun ti lọ ó ti lọ nìyẹn kí ló fẹ́ ṣẹ́kù ìyá ló sọ ṣùgbọ́n gbà tó sọ pé ìdá máa tẹ̀bùnú adam tí wọ́n sọ bẹ́ẹ̀ nítorí kẹ́ni tó jẹ́ káfìrí náà lè sojú kòkòrò láti di mùsùlùmí ni nítorí tó náà bá di mùsùlùmí ọlá yìí náà jẹ́ tiẹ̀ tó wọ́n sọ bẹ́ẹ̀ láti fi hàn pé kò sí fẹ́ràn ko èèyàn lọ́wọ́ àbò wàlẹ́ẹ̀kìn èèyàn tó bá pé ńlọ lè rí ta ló wá pé nú àwọn èèyàn mùsùlùmí ni. kẹ̀dínú yā ayyuhalladhīna āmanū ittaqullāha haqqa tuqātihi wa lā tamūtunna illā wa antum muslimūn. bíkọ́ sọ bá rí kàtẹ́ nínú àwọn kẹtọ́ fẹ́ kà yìí wípé ládàá rẹ̀ ò ní tán yìí tó bá rí ṣe tó sì kú ní ẹni tí ọ̀jẹ́ mùsùlùmí ò ní rí ládàá kankan má tan rẹ̀ jẹ ládàá kankan ò ní jẹ́ tiẹ̀ má tan rẹ̀ jẹ tura wọn sọ pé njọ́ gbẹ̀ndà kìyàm kò ní sísẹ́ rì kan fáwọn kèfèrí ambasibasi kò ń pè á ah, aburú wọn lọ́pọ̀ ju rere wọn lọ́nà bí wọn náà aburú náà gbogbo ọ̀rọ̀ wọn jà sí. tó bá jẹ́ bẹ́ẹ̀ ajẹ́pẹ́ ẹja ti wa kó lé o gbogbo tí ọ̀tà alákọ̀ọ́kọ́ sadaqatin jariyatin sàárà àti ọ̀tàn sàárà àti àtẹ̀tí ọ̀tàn sàárà àwọn àtẹ̀tí ọ̀tàn onáà nìkan tó yẹ pé ìwọ ti sí kalẹ̀ o ṣe fọlọ́ o bọ̀ àwọn èèyàn láǹfààní rẹ̀ láti ti dọ́tò tí wàá lò títí lẹ́yìn ikú rẹ̀ kọ̀tán oní sadaqatin jariyatin tó eléyìí jẹ́ bàdàlì. بدل من ثلاث تروني انقطع عمله إلا من ثلاث هل كسر لغة سو صدقة جارية بدل وهو ديكو ثلاث سو بدل ومن بدل المبدل منه ńgbà tó ń tin títí gba kẹsùrọ̀ kí lòun náà bá gbà kẹsùrọ̀ náà ni ọ pàtàkì kọ́ manáhù nítorí pé bẹ́ẹ̀ nìkan lọ kàkà kú ka nìyẹn tó sọ pé kí ni tọ́jà pọ́tù járí àdín kọ́mọ tá a fi ṣe sàrà àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ tó ń gbà sọ pé ìyàwó sàrà ìtukùtù ló bí o la fi rí ìyàwó sàrà láyé àmọ́ nù àbòsí ìyàwó sàrà ìtukùtù ló bí ètò wọn apply as ìyàwó sàrà ìkàkùkà ló máa bí ìtukùtù wọn sọ di mudafun wa mudaf ilayhi káfọ ọmọge ṣe sàrà sadaqatu jariyatan káfọ ọmọge ṣe sàrà kí lànà bí sọ kí ni wọn sọ sadaqatin jariyatan sàrà tá a ṣe tí kò tà túmọ̀ nù ìtumọ̀ sáà fi pè ní sàrà àti tì ń sàn ìyẹn ni pé kọ̀gbẹ́ ó lè jẹ́ gádà lásán lọ́ọ́ máa sórí odò gádà yun sàrà àti ọ̀gbẹ́ ni torí pé kọjá ìtumọ̀ àti ń sàn nù ó lè jẹ́ pé lílọ kọ́kalẹ̀ tó ní kó máa kó máa kó àwọn ọmọ òrukàn sínú tó máa ti dàgbà tó yẹ bàbá ẹnìkan tó máa jáde kó ń bẹ̀ lọ wálé tiwọn náà wọn ò sì yé ṣe bẹ́ẹ̀ ilé yẹn ò sì wó ilé yẹn ò tí asọ̀pẹ́ sadaqatin jariyatin bó sì fún tọ́mọ náà sadaqatun jariyatun ni ọ jẹ́ kéde pé sadaqatu jariyatin ọ̀dàrú nù bí kò sọ pé kitabu Zaidin ò ti dàrú ni ẹ o ẹ̀hẹ́n so nítorí délé ó túmọ̀ sí pé sadaqatin jariyatin sàrà àti àṣetí kọ̀ tẹ̀mẹ́tíláṣí lọ kọ́ kalẹ̀ ó sì ń bẹ wọ́n tún ṣàǹfààní ń bẹ sadaqatun jariyatun sàrà àti ọ̀gbẹ́ni gbogbo ru eléyìí ń bẹ tí máa ṣẹ́kù lẹ́yìn pé bọ́ọ̀lù lọ́gbẹ́ kalẹ̀ àwọn ẹrú ọlọ́run wọ́n ṣàǹfààní bẹ̀ kò dí ọmọ gbalada láéláé ah omi ìjọba omi ló gbogbo gbàtà bá mu dé ọ̀n sàbílì rẹ̀ o ti sọ fáwọn ọmọ rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ kó tó máa sánà o ti fowó kan lẹ̀ báwọn wípé wá kù ní fún páìpù yẹn àbí òye wa ó tún máa gba aládàá rẹ̀ láéláé iná tiẹ̀ lọ́ọ̀fà ọ̀fà náà sádùkù bí tí ò sí ná epo tí wọ́n sì máa rọ sí jẹ́ẹ̀nì fún àdúgbò níná ó ti ṣètò bí pé pé pé sì máa wá láéláé sọ́dà kọ́tún járí ẹ̀tún gbogbo orí eléyìí ọ̀nbẹ nínú nǹkan tí máa ṣẹ́kù alákọ̀ọ́kọ́ ni kó kálukú wa náà wo ohun tó ń bá lè sí because à ń lọ ọjọ́ kan ọjọ́ wo tí ìpè la ṣẹ́kù níta bá sì rí sẹ́ńbì náà ni ó sì sábà bí kárọ̀ ọ̀nà lọ kó kálukú wo ohun tó ń bá lè sí especially in dẹ́ẹ̀sì táǹfààní rẹ̀ ọ̀ lọ sọ́dọ̀ ẹ̀ lónìí nǹkan ẹsẹ̀ tẹ́lómi ọ̀sán fàánì bẹ̀ ọlọ́lá tún tó o ṣe tọ́kí ládàá rẹ̀ wọ nìkan lọ́gbà torí ká máa ronú bẹ́ẹ̀ a gbọ́dọ̀ wá nǹkan kan dá sí táwọn èèyàn náà tí wọ́n sàǹfààní mi mo lè má lówó rẹ̀ but màá gáàdì ẹlòmíì lọ síbẹ̀ hadith anabi sallallahu alaihi wasallam ad-dallu ala al-khairi ka fa'ili ẹni tó bá tọ́ka sí ẹsẹ̀ dáadáa ó dàbí ẹni tó ṣe mi ò lówó tí mo fi lè dá kọ́mọ́tíláṣí àmọ́ mo pẹ́ nìkan wọ́n á kọ́mọ́tíláṣí ó tún kọ́mọ́tíláṣí ó tún kọ́mọ́tíláṣí lábẹ́ ìṣirò lọ́dọ̀ ọlọ́run bí ìgbà tẹ́mi mọ kọ́ gbogbo ẹ̀ ni. mi ì lówó tí mo fi lè dá gbẹ́ kànga mo pẹ́ nìkan wọ́n gbẹ́ ẹnìkan tún gbẹ́ ẹnìkan tún gbẹ́ lábẹ́ ìṣirò lọ́dọ̀ ọlọ́run bí ìgbà tẹ́mi náà gbẹ́ ni. èwo wá ni tiẹ̀ ọ̀kọ́ ẹnìkan ṣòfófó ọ̀kọ́ ẹnìkan pẹ́gàn ọ̀kọ́ ẹnìkan sọ̀rùn wájú kọ̀ mọ́tí pakọ́ sẹ́wọ̀n pé òun òun náà sáà commission kò lè lọ lásán kò lè lọ lásán torí kò ti di tútọ̀ fáwọn èèyàn lórí ìwò òfò ìwà àdánù wọn wá ń ṣòfò wọn wá ń pàdánù sọmọ pé wọn náà wọn ò ní commission bẹ́ẹ̀ sọ àwọn lẹlẹ sọkọlọ mẹ́ta wọn ní commission tí ọdá nígbà míì ẹ lólówó lẹ́gbẹ̀ẹ́ bá sòdodo ọ̀rọ̀ mọnà wọn ò mẹni tó bá sọ tí ó ti lò ó sì gbọ́ gbà alihamudulilayi so ìwọ gán lọ máa dá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ah èmi lọ́nà sábà bí tábí ṣe nǹkan yìí wọ Ọlọ́run ẹ̀sẹ̀ tó wọn máa fẹ́ ni tó bá gáìdì èèyàn tó bá fi ṣe dáadáa jẹ́mi náà ni. lọ́wọ́ àmọ́ abẹ lábẹ́ àkọọ́lẹ̀ pé wọn náà kọ́ mọ́sálásí rí tó ti kọ́ kọ́ mọ́sálásí àmọ́ wọn ló gáìdì ẹ̀ nìkan tó fi kọ́ síbẹ̀ náà ní gáìdì èèyàn tó fi ń kọ́lé aṣẹ́wó wọ́n wá gáìdì ẹ̀ nìkan fi kọ́ mọ́sálásí oríire ńlá nìyà so eléyìí ọjọba àwọn ilmin yọ̀ǹtẹ̀fẹ̀ ọbẹ̀ ẹlẹ́kejì àbí màkà tó ní tó fi kọ́yàn tí wọ́n sì fi ń sàǹfààní lẹ́yìn ikú rẹ̀ ládàá rẹ̀ ọmọ bẹ́ẹ̀ láéláé bọ́tà àwọn olùmọ̀wá sọ pé ìmọ̀ sẹ̀rí àlélẹ́ yìí èsì pé bí kéèyàn ọmọ mẹ́kò kọ́kọ́ yàn kó sì máa fi mẹkáníìkì jẹun dìtì ọmọ bá ṣe ń kanlé ọkọ wọ́n sì tún kanlé lẹ́yìn ikú rẹ̀ ọmọ bá ṣe ń ránṣọ ọkọ wọ́n sì ránṣọ lẹ́yìn ikú rẹ̀ ọmọ bá ṣe lọ́ọ́ ewúrẹ́ àti àgbò nínú àwọn àgbèríko òfin kọ́yìn wọ́n sì tún lọ rẹ̀ ra àtún lẹ́yìn rẹ̀ lẹ́yìn àdá ẹ̀jẹ̀má tó yé wa dáadáa lẹ́yìn náà ṣe o máa ṣe ọ̀pọ̀ ẹ̀yin kan máa yé tóró máa ṣe ọ̀pọ̀ ẹ̀yin kan ra àwọn èèyàn lọ́wọ́ ẹ̀dínwó ní sẹ́ máa ṣe ọ̀pọ̀ làákín ìlẹ́yìn kọ́ làwọn aṣọ ń bì lò wọ́n ní gbogbo bíi tẹ́ di tí wọ́n yìn mà tó sọ̀rọ̀ máa ń dáadáa nu ṣẹ̀ríyà ìmọ̀ يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات so àwọn olùwàgbọ́ òdodo ni Ọlọ́run máa gbé wọn ga àwọn olùmọ̀ńkọ́ àlékún àgbéga tó ráwọn náà nírú àgbéga tàwọn olùwàgbọ́ òdodo àwọn tó wá lágbéga ti pé wọ́n nímà so torí ẹ̀ wọ́n á gbé ọkọ yẹn mà wọ́n sì tún fi ń ṣàǹfààní ọmọ nǹkan kan kí lọ́ọ́ bá kọ́ yẹn innama al-ilmu bit-ta'allum wọn kì í nímọ̀ láì kọ́mọ̀ ó wu gbogbo èèyàn láti jáde tí ó nípìn nínú ṣíà yẹn gbọ́ gbogbo èèyàn kọ́lọ́kọ́mọ̀ abẹ́ ẹ̀kọ́ ni ta'allam falaysa al-mar'u yuladu 'aliman walaysa falaysa akhu 'ilmin kaman huwa jahil wọn ni kọ́ ìmọ̀ wọn kì í bíyàn pẹ̀lú ìmọ̀ irọ́ gidi ni pé nǹkan kí ó lọ́dọ̀ ẹnìkan kan mo sì máa irọ́ gidi ni ọ̀ wá wá ká sì dán òfin torí àwọn èèyàn máa ń fọ́ǹbù bẹ́ẹ̀ ẹ ẹ bá wà bá mahmudu kọ́kọ́ lọ́dọ̀ ẹ̀ tó títíra tí ó lè tu irọ́ ni irọ́ ni kẹ́lí kẹ́lí mà kàn wọ́n kà pé bọ́ kí ni jẹ́ mú àfọ̀ àfọ̀ wọ́n ló kí ni jẹ́ mú àfọ̀ àfọ̀ nínú kí wọ́n àbẹ́ rí nǹkan so eléyìí túmọ̀ sí wípé èèyàn kẹ́kọ̀ọ́ torí ìgbà tó sọ pé ìmọ̀ tí wọ́n náà fi lẹ̀ sí àwọn èèyàn fi ń sàǹfààní àwọn ah, náà kọ́ ni ìwọ náà kọ́ ni wọn náà fi lè kọ́ yẹn ẹnìkan á kó ojú àlá wọn ti kọ mi irọ gidi ni irọ gidi ni kí ni wọ́n lójú àlá kí ni wọ́n lójú àlá ọkọ̀ ọmọ tó tó kó oṣù hẹ́n wọ́n máa ń jókòó lórí orúnkún wọ́n máa wá kọ́ ọmọ lọ́dọ̀ olùmọ̀ wọ́n máa wo àwọn máa fi máa dúró àfìgbà tán bẹ̀rẹ̀ sí ní kẹ́kọ̀ọ́ ẹ̀sìn islam nígbà tán jókòó sórí àga àti bẹ́ǹchì gbà náà lẹ̀kọ́ ẹ̀sìn islam bàjẹ́ ìdáhùn kẹ́ni ìdí olùkọ́ jókòó ìwọ náà jókòó gbogbo yín jọ jókòó lórí àga sáwọn ẹ̀ ìgbà míì gan akẹ́kọ̀ọ́ ló jókòó olùkọ́ ńkọ́ àtúmọ̀ sọ pé o ṣe jókòó wájú wọn ah, la ilaha illallah ọmọ tó yẹ kó dìde ló jókòó bá àbẹ́rẹ́ rí nǹkan so eléyìí túmọ̀ sí ìmọ̀ tó mọ̀ tó fi mọ̀ yàn túmọ̀ sí pé sáǹfà nínú tẹ̀bà ti pẹ́lú mi mùsùlùmí lásán ni kọ́ wa mọ̀ sí wọ́n mọ̀kọ́ yẹn mùsùlùmí ni otu túmọ̀ sí pé kìí ṣe pé torí sára rẹ nìkan ló ti ń kẹ́kọ̀ọ́ ọ̀ ń kọ́ nítorí ẹlòmíì náà nítorí pé tó bá pé torí sára tiwa nìkan ni àkọ́yẹ kéèyàn kẹ́kọ̀ọ́ dínà náà àtọ́ bá ti kẹ́kọ̀ọ́ ẹ̀ wọ́n ti pè tó bá ti kẹ́kọ̀ọ́ mùtọ̀wọ́sítọ̀ al-i'dadiyya tó jáde ní class three ó ti tó tó bá gbé wọlọ fẹẹ sin lọ ó ti tó àwọn tó bá ti wọn advance ó ti ń dé level pé wọn náà ó gbọ́dọ̀ sọ fẹ lòmù wọn náà ti ń kọ débi pé ó gbọ́dọ̀ sàlàyé fẹ lòmù ok tó bá kọ gbogbo ẹ tó kọ gbogbo ẹ tí wòye sàlàyé fẹ lòmù ọmọ kó ti di mùsùlùmí nìyẹn wal-Qur'anu hujjatun laka aw alayk yóò dìbò alẹ́ kọba àjẹlé lẹti kọ kọba àjẹdálẹ lẹti kọ kọba àjọkèrè lẹti kọ amánà ńlá ń bẹ lọ́rùn yìí ìsì kọkàn kọ torí kíkọ ló máa ṣe tààl ìdílé kó ẹ anta ana huwa and then what and then what because amánà ńlá ti bẹ lọ́rùn rẹ nìyí ìwọ bó ti ṣe wá yẹn àwọn kan wà tí wọn mọ̀ tí wọn rárárárárá tí wọn fẹ́ gbọ́ lẹ́nu rẹ àlùmọ̀ kan wọ́n retí rẹ náà tẹ́pẹ́ ìwọ ọlọ́run máa ṣàlàyé ẹ̀sìn fún wọn táwọn náà fi máa gbọ́ yé eléyìí tó túmọ̀ sí pé ntọ́ kọ́ yẹn kò gbọ́dọ̀ dànù torí pé wa an ilmihi madha amila bih àbí madha amila fi ìmọ̀tọ́ ọkọ́ kí ló fi ṣe ọlọ́run bí wàá léèrè njọ́ gbẹ̀ndà kìíyà tó à ń bùkátà láti jẹ́ pé àjíṣẹ́ ẹ̀kọ́ kọ́ wọ́n yẹ kẹ́kọ̀ọ́ ìsìlámù yẹn torí fáàlì wọ́n yẹ kọ́ nítorí pé wọ́n ń wówó torí pé ntọ́ bá ṣe bẹ́ẹ̀ kò ní gbóòórùn àlìjáná anabi sallallahu alaihi wa sallam ó lẹ́ni kẹ́ni tó bá fi lè kọ́ ìmọ̀ kan nínú màtá máa ń kọ́ nítorí àti ràlìjáná tó wọ́n wá kọ́ nítorí kankan àfi nítorí kó lè bá aráyé kò ní gbóòórùn àlìjáná ẹ jẹ́ ká tún ìkíláàsì wa ti o ká tún ìkíláàsì ó lè dára rẹ̀ di olówó ayé o àmọ́ kò gbọ́dọ̀ já níyàn rẹ̀ ni àbí òye wa kò gbọdọ̀ já níyàn rẹ nù torí tó bá ti já níyàn rẹ ò ní wà lìjẹ̀nà ó léwu torí ẹ lè máa kọ́ yẹn geography kẹ́ ẹ máa fi wówó ẹ máa kọ́ mathematics kẹ́ ẹ máa fi wówó biochemistry kẹ́ ẹ máa fi wówó chemistry kẹ́ ẹ máa fi wówó eléyìí ń sáfù rẹ fẹ̀ mọ̀kọ́ wa sọ pé ẹ mọ fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam torí mọ fẹ́ fi dolówó ìdíkẹ́ olówó wà á mùsùlùmí bẹ́tù ojú ọ̀nà àti wọná rọrùn yẹn o torí ẹ ilmin yuntafa'u bihi ìmọ̀ tó fi ń sàǹfààní eléyìí túmọ̀ sí pé tá a bá ti rí ọmọ kan tó bá ní ojú kòkòrò kò fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam táwa sì mọ̀ wọ́n yẹ ká sọ ọ́lẹ̀ ẹ̀jẹ̀ akọ á sì kọ́ tọkàtọkà tàmánà tàmánà yẹ sẹ́ pé níta fẹ́ kọ́ ọmọ ló lé máa èyí tá a bá fẹ́ kọ́ ọmọ ò lè má sẹ́mi kékeré ta ni ẹ torí pé àwọn ẹ̀ńtọ́ kọ́ wọ wọn ò ṣe kéé ta fún ọ kí ló dé tí wò ó ṣe kéé ta fún ọmọ lọ́wọ́ kọ́ ọkọ́ kó yí àwọn náà torí pé wò àwọn èèyàn tó láìkìlì kọjá pé bóyá tó bá kú àwọn sẹ́kù láyé táwọn náà bá máa ń tọ́ ọmọ sọmọ pé màá yàn ọ̀pá rẹ̀ nù. àmọ́ tí wọ́n bá ti ṣàlàyé ẹ̀ tó òfin mẹ́lòmíì náà ó kú ti ń tọ́ ọmọ yún kò ní wọ́n wúlò fẹ́ kò ní kò wúlò fún wọn náà ní ní ẹ ti máa wo ìmọ̀ o by the time tó bá mọ̀ tó bá ti kọ̀ láti kọ́yàn àdánwò sí ọ àdánwò tí máa ṣe yẹn ni kò gbàgbé àti ìwọ lọ kọ́kọ́ ń sera rẹ lórí gbangba tó kọ́ yẹn ní tọ́mọ bẹ́ẹ̀ lẹ̀ pọ́lì tóbi dórí gbogbo àwọn ìmọ̀ experimental knowledge tẹ̀ ń kọ́ yẹn scientific kìíní yẹn gbogbo ẹ̀ pátá tó o bá fi lè máa kọ́ yẹn wàá gbàgbé rẹ̀ pátápátá ni ẹwà àwọn ọmọ tó ń jáde yunifásitì Ghana ni jẹ́gbẹ́ gba chemistry kan lọ kọ́ chemistry kan lọ kọ́ medicine kan lọ kọ́ kìíní kan lọ kọ́ tí ì bá ti practice yẹn yóò dìtàn àbí òní dìtàn yóò dìtàn wọn máa dá kọ nǹkan tó ń fi ń kọrin nígbà tó wàá kú jẹ pé tó bá ti wọlé tó ń jáde ẹnu rẹ ní kíní yẹn máa wà wọn dá kọ rẹ tó máa wò kó ọgbọrin bẹ́ẹ̀ yàtọ̀ sẹ́ni tí ń sọ tí ń sàlàyé nǹkan yẹn fáwọn yẹn tí ń sàlàyé rẹ fáwọn yẹn oríire ọmọ jí sí màá yẹn dojú màá yẹn turẹ ni imam ibn qayyim rahimahullah ní ìgbà tó ti al-muwazana láàrin olùmọ̀ àti olówó ó ní kò sí nǹkan kan tó lówó fi dàbí olùmọ̀ kò sí nǹkan kan tí wọn bá sọ pé sẹ́mà ni wọ́n fi àbọ̀ owó kílẹ̀ mù nà ẹ̀sùn tọ̀ owó lẹ́mù méjèèjì báwò àní mọ́kànlá àní méjèèjì ọ̀kan ọ̀kan kẹ̀sì méjì ẹnì pé owó lẹ́mù náà because tó bá lọ nímọ̀ tó lówó àwọn ará lé yín kọ́ bọ̀ ọjà kíni kíni gbẹmọ kíni láti ká tó sọ̀rọ̀ ó ti dọ̀rọ̀ ọ̀lẹ̀ kí ni a fẹ́ fi ṣe ò ní nǹkan kan ò lówó ò ní kan àbí òye wa wọ́n ní kò sí nǹkan kan tó lówó fi dàbí olùmọ̀ nínú nǹkan tó wà sọ ó ní ẹ wo owó tí wọ́n bá ti ń nà ní máa ń dínkù àmọ́ ìmọ̀ tí wọ́n bá ti ń nà máa pọ̀ sí wàláì òdodo nísìnyí ẹ rí i pé ọmọ tó kẹ́kọ̀ọ́ tọ́lọ́wọ́n bá bá falbarka sí màtọ́kọ́ yóò rí kọ́ lọ sí ọ̀pọ̀ lòun sí ìmà púpọ̀ yóò rí i pé ọlọ́run sí ọpọlọ sí mà púpọ̀ tó bá tún padà síbi tó ti kẹ́kọ̀ọ́ wọn ò sì dá mà nítorí pé ọlọ́run bá àgbàlùbáràkà ti ń ṣàlàyé rẹ̀ fáwọn yìí. àmọ́ ọmọ tó kẹ́kọ̀ọ́ tí kìí ṣàlàyé rẹ̀ fẹ́ni kankan tó náà bá padà síbi tó ti kẹ́kọ̀ọ́ wọn ò sì dá mà tó bá yẹ pé is the best student nígbà tó jáde kó lè jó ní ìsìn yóò di kí ni the worst Ah, àbí wọ́n kọ́ ni wọ́n tún máa fọ́ gùdù èmi ni ṣé wà èmi náà ni ọ̀ọ́ mùsùlùmí gbogbo ntá lọ ọmọ ti sá lọ ee ààrẹ ní pọ. tó eléyìí túmọ̀ sí pé gbogbo ẹni tí ń bá ń ti ná ìmà ìmà máa pọ̀ sí. tọ́ ó ní nínú ìyàtọ̀ tuntun wà láàrin wọn wọ́n ní olówó máa sọ owó ni gbogbo olówó ni mẹgáàdì sẹ́mà mẹgáàdì ọ̀dẹ gbogbo olówó ni máa sọ di owó rẹ̀ ẹ̀rí kó olówó lè níbà ńlẹ̀ bí ọba níbà yọ ládà omi lè sọ pé òun lóògùn tó lẹ́yẹ torí owó yìí ni o <laughs> torí pé ń wá tí ó fi sọ owó rẹ̀ wọ́n sọ pé rárá olùmọ̀ ìmọ̀ ló máa ń sọ àwọn ló di ara rẹ̀ subahana torí ìdè eléyìí ẹ jẹ́ kí àwọn ọmọ wa ẹlòmíì ó lè ti bọ́mù lọ́wọ́ káwọn bàbá màmá tó ẹ káwọn ọmọ yín kọ́ kẹ́kọ̀ọ́ kí o ẹ yé fi ojú ẹyẹ tara yín jẹ o orílẹ̀ ayé tẹ tara yín jẹ lórí rẹ̀ náà nìṣẹ́ yín náà rí bí ṣe ń dà mọ́ yín lọ́wọ́ o ẹ̀rí pé ìwé ìwé ìwé ìwé ìwé yìí náà ni tẹ́lómi èfi sọ Yorùbá mọ́lé rẹ̀ tóbi aláwọ̀ dúdú abẹ́ mẹ́ o adúpẹ́ ọ̀pẹ́ yẹn ṣe bẹ́ẹ̀ lẹ̀ abẹ́ yín náà ṣe tọ́ ẹ̀rẹ́ lómi dọ́tọ̀ ọmọ bá ṣèṣì gbọ́ yorùbá lẹ́nu ọmọ òtún yanu pé aha ah, láàánú tó pé de yorùbá ni subhanallah so ọ̀pọ̀lọpọ̀ ó kórìíra kókó ọmọ lọ́lé kí yóò di local person àbí ẹ̀kọ́ ni òyìnbó ló máa sọ ẹni international man ibi wọn náà rí olè òyìnbó yìí náà títí títí òbí rí sẹ́yìn náà sàwàlẹ́lẹ́ bá ń òyìnbó wà láì gbogbo ètò òyìnbó tí wọ́n ti sọ di èdè sẹ́ńtúrì kejìlá tó ń bá ń ha tí ń bá ń ha tí ń bá ń ha ẹ̀yin wọ́n mọ̀ wọ́n pé ah orí rẹ̀ ni wọ́n kó gbogbo dísẹ́nárì sí àbá kò fi rí sẹ́ wọ́lá kò fi rí sẹ́ ọlọ́ so ẹ ti láwọn èèyàn tó ń rọra kí wọ́n pẹ́pẹ́pẹ́ máa ṣáà sọ ìgbésí ayé wọn tún nítumọ̀ so kò túmọ̀ sí kíkọ́ ọmọ lọ lé ìwé òtò pẹ́lú mi olódo ni òun fẹ́ lè yọ àgbé ya mi ní sẹ́kọ́tù mọ́ wọ́n ti ah máa lọ máa gbìyànjú afẹ́kọ̀ọ́ gba distinction first class bọ̀tí táà ń sọ ni pé má gbé nǹkan tayọ àyè rẹ̀ ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ti gbé wéyìn kọjá àyè rẹ̀ wọ́n sọ nǹkan di màláìkà tó kọ yẹ gbogbo tí a bá ti gbé tayọ àyè rẹ̀ ìmọ̀ padà dópósìtì ẹ̀hẹ́n àti mọ̀kọ́nà bàbá wa kọ tá àfi oúnjẹ ó yẹ ká gba bòmí àbí ó yẹ ká gba bòmí ó yẹ ká gba bòmí kò sí mùsùlùmí àfẹ so tẹ́lẹ̀ ìbá ti yé wa ó yẹ ká rí i pé ìmọ̀ kan wà tó fi wúlò fún aláyé ó tún wúlò lẹ́yìn fún wa eye bá wọn máa ń jà tọmọ bá lọ lé kí ó ẹlẹ́rọ máa yunifásitì kí lọ́ wá lọ lé kí ó ọ̀pọ̀lọpọ̀ bàbá la mà ní ìtọ́bọ̀ máa jà lórí ẹ̀ tẹ́lẹ̀ kí ó la rán ni àbí skul tó bá tọ́ra mi ní sanwó skul ẹ̀ má ọ̀wọ́ jàlámí àwálé ìyẹn ni pé tí máa ń bọ̀ wá ní kó fi ṣòkòtò gẹ̀zẹ́tì ni kó máa rí pàǹtì rẹ̀ ni kò yẹ́ẹ̀ the boy the bad boy abẹ́rẹ́ rí kan kọ́ mọ́ tó kọ́ sẹ́yìn pé the bad guy torí tọ́lọ́ ọmọ dáadé ọmọ dáadáa bá sínú wá ń dùn ó wá pé the bad guy wọ́n ń kọjá ládùúgbò àwọn kan the bad guy kò yẹ́ẹ̀ yẹ́ẹ̀ irú eléyìí ni wọ́n tún máa bàbá burúkú àbíkọ́ máa wọ́n bẹ́ẹ̀ ọmọ abọ̀ wálé pẹ̀lú lẹ́gìt lẹ́gìt yọ́rọ́yọ́rọ́ bá gbogbo òdìrẹ wà wà ń dàgbé à ah, bẹ́ẹ̀ ni àwọn ọmọdé abínú sin àwọn lajújú àwọn ẹ̀yà wọn lọ ẹ́ wọ́n lajújú ya rẹ̀ lọ́nu tí sídìí ilẹ̀ ń wò àwùjọ bíi lẹ́ẹ̀ tó ẹ̀dá àwọn ọmọ yẹn ó tún kwẹ́sìn yẹn ń kọ́lé ayé kún tún pẹ́sìn nítorí pé ee tába tẹ̀lé ayé tán alùpùpù yà máa tún bẹ̀ o ìmàdí máa sẹ́kù ẹ̀fí kọ́ ìdí ìrìn tó fi jẹ́ pé gbogbo mọ́sálásí ìdánilẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ máa wà bó ti lẹ́yìn àṣùbà ẹ máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ yẹn kó wọn máa gbọ́rọ̀ lọ torí líle burúkú lọ́kàn máa le àyàfi tí máa ń gbọ́rọ̀ lọ lọ́kàn máa rọ̀ lọ́kàn máa rọ̀ ẹni tí máa gbọ́rọ̀ lọ ni máa láàmú ẹni tí máa ń gbọ́rọ̀ lọ ni máa fẹ́ dáadáa fọ́ ọmọlàkejì rẹ̀ ẹni tí máa gbọ́rọ̀ lọ ni máa ronú pé bẹ́ẹ̀ tó gbogbo eléyìí báyìí kò sí nù wé kí náà fẹ́ fi sí nù wé sẹ́wọ̀n pé fọ́múlà fọ́múlà náà ẹ̀hẹ́n tó lọ́dọ̀ tiwa wọ́n mọ̀ sọ fún ọkọ lọ́n sọ ànábì sọ ọlọ́n sọ ànábì sọ wàhálà bí yẹn bá burú jù bẹ́ẹ̀ lọ ìyẹn ò rí tọ́kì èèyàn rọ̀ ìyẹn ò rí tọ́kì èèyàn rọ̀ tó eléyìí jẹba kéde kókó kọ́ mo tó máa mú o ẹ̀ gbàdá ní kẹ́kọ̀ọ́ máa lè kí o tó bá máa mú gbó tẹ̀ kó wá lè kí o ń gbà mí tó kọ́ bá mú o ẹ̀ ìgbà tó bá ti hàn bá mú gbó ni wọ́n

ilé kí onígbà tó ṣe pé a ní epo kìkà tàbí séèyàn rọ àwọn òní ọmọ tó bá dá kò ní mú wálé kí o ọmọ tó bá brilliant school ni o tó bá ti ya akúrẹ̀tẹ̀ tó fẹ́ ya tó àbí òye wa kí ó náà kúkú burú kó tó má burú nígbà tó wà tútù torí ti ṣáà kò wa o tó bá ti wá di gbígbẹ tí ò ṣe lọ́ gbà náà wọn máa mú bọ̀ wá lè kí wọn àfẹ́rù eléyìí akramakumullah tẹ́lẹ̀ ìbáyé wa ìmà tí ìmà sẹ́kù gbogbo mọ́sálásí káwọn ṣe dánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn láàárọ̀ sẹ́ẹ̀dì látara dánilẹ́kọ̀ọ́ ẹlòmí ọlọ́run lè ṣe lólúmọ níwọ̀n bàjẹ́ àwọn bàbá bàbá tẹ̀lé o ọpọlọ ẹlòmí ti ṣá sẹ́ẹ̀dì gbogbo tí gbọ̀n yọmọ tẹ̀lé ẹ̀dọ́ ni wọ́n láti ọ̀nà bá ti dáàrin àwọn àgbàlagbẹ̀gbẹ̀ rẹ̀ yọ̀ọ́ bá máa dálé wọ́n mọ̀ ní báyìí wọ́n mọ̀ sọ báyìí wọ́n mọ̀ ní báyìí wọ́n mọ̀ sọ báyìí ó wá lè jẹ́ pé ní ti ń sọ̀n lọ́lọ́wọ́n bó fi sàánú tiẹ̀ náà lẹ́yìn ikú rẹ̀ torí ẹlòmíín náà tún gbọ́ làwọn náà bá máa sọ ọ̀rẹ́ wa lágbájá bí ìsì máa sọ báyìí máa sọ báyìí wọn náà bọ̀ sábẹ́ pé ilmin yóò ń tẹ́fà ọ̀bẹ̀ irú ẹ̀ ló ṣẹlẹ̀ ní mọ́sálásí ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam àwọn olùkọ́ kan wà so kálukú lágbàdì ẹ magreth ṣe ṣáì magreth ṣe ṣáì ó tún wà láàrin gbóhor eh, kátó ṣe asr ó tún wà lẹ́yìn asr kátó ṣe magreth wọn ní ṣe wọ kátó ṣe ó sì tún wà lẹ́yìn ṣáì títí dìgbà tẹwárí àwọn bàbá bàbá kan wá wà àwọn ọ̀kẹ́kọ̀ọ́ kí ó láti pìlẹ̀ àwọn lárúbáwá yẹn ọ̀kẹ́kọ̀ọ́ kí ó láti pìlẹ̀ so mo lọ bóyá business làwọn náà bá ká bóyá owó bóyá sí oṣù bóyá kíní kan àmọ́ wọ́n ti wá mú un ní ìbáàdà tó bá ti di pé sọ̀láàtì olùmọ́kùnrì tó mọ́sálásí ànábì wọn ti lọ sí tó bá ti wá parí sọ̀láàtì yẹn ẹ̀rì tí wọ́n lọ jókòó sọ́dọ̀ àwọn olùmọ̀ kálukú pẹ̀lú ẹni tó bá fẹ́ gbọ́rọ̀ rẹ̀ wọ́n á lọ jókòó kọ́dọ̀ ẹlòmíì ti láàyè tí ó ti lọ jókòó síbẹ̀ wọ́n mọ̀ á tẹ́tí gbọ́ gbogbo táwọn olùmọ̀ yẹn bá ń sọ̀rọ̀ tọrọ bá dàwọ àtọ̀kánu wọn pọ̀ ó tún máa béèrè pé ńbolo ti kẹ́kọ̀ọ́ subhanallah ìdánilẹ́kọ̀ọ́ tán kàn pọ̀ ni gbogbo tí wọ́n gbọ gbọ́ di. gbàtó wọn ni wọ́n fi ń kà fún wọn tọ́mọ kàdísì fún wọn olóòtú nàárẹ̀ tiẹ̀ nígbà tí máa ń báwọn èèyàn sọ̀rọ̀ kí ló kí ló ti bẹ́ẹ̀ náà lọ tọ́mọ káyà alukurani fún wọn olóòtú máa sọ. tẹ̀lé ìtumọ̀ sí pé gbogbo àwọn mọ́sálásí wa àwọn dánilẹ́kọ̀ọ́ kọ́lá kò sí nìkan nítorí pé àwọn èèyàn tẹ́ lọ ẹlòmíì wà láàbí ó sì máa de gbogbo ẹ̀ lónà ọba jókòó nbì kan náà ọba máa ti wá gbogbo ńdọ́gbọ̀n lónà òní fìkà pè kan yọ máa wí yọ máa wí yọ máa ẹlòmíì náà tó gbọ́ lẹ́nu tiẹ̀ náà ònà ó tó dé tó irú rẹ̀ kàn ọ́ tẹ́kù lẹ́yìn ikú rẹ̀ tí wọ́n máa sọ ònà ti wá bẹ́ẹ̀ ilmin yọ̀ǹdọ́fà ọ̀bẹ̀ ẹ wá wọ àwọn olùmọ̀ Islam tó bá yẹ pé torí ọlọ́ náà náà ti ṣe ọ̀rọ̀ máa wọn o ẹ wo iye commission ti ń bẹ fẹlómìnì kí wá sí pé bóyá ojú kò wọn kọ nkí ó nìkan fa ó tún dórí pé téèyàn bá kọ tírà tírà tá a wá kọ ó wúlò àwọn èèyàn wọn kà wọn ń sàǹfà níbẹ̀ títí láéláé wọn gba commission ẹ wọ àwọn àbá islam ẹlòmíì kọ tírà tó lé lọ́ndrẹ̀d lóríṣiríṣi ọlọ́run sì kọ́ pé kí wọ́n sọnù àwọn èèyàn tó tún gbé jáde àwọn èèyàn ń kàdó ni wọn máa sọ fún ọ pé qala al-imam ibn kathir ibn kathir báwo sáàrírì àrírí a sì máa dákọ rẹ̀ fígbà tá à ń jọ ń gbé a sì pa nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ a máa sọ pé qala al-imam al-qurtubi qurtubi báwo sáàrírì ni àrírí àmọ́ tíra rẹ̀ la rí ẹhẹ wọn máa sọ fún ọ pé qala ibn taymiya ibn taymiya nǹkan ẹ̀ tẹ̀sí ń bẹ láàrin jamani al-qayyim ẹsẹ̀ fi ń bá wa gbé ni qala ibn al-hajj qala ismail al-qadi gbogbo àwọn olùmọ̀ ńláńláńlá tó máa dá fún wọn bá gbé arí wọn rí à ẹlòmíì nǹkan tó ta bá rí njọ́ gbé nàlùkì àwọn ọ̀nà ìwọ ni àbọ̀wọ̀ ẹ̀fọ́ ọ̀nà ọlọ́kọ̀ bá san ilé sáré ọjọ́ ìtàn náà láti wáyé tiẹ̀ sáyé àdúrà mọ́ kálukú tèmi tó mi lẹ́wù bí ẹ bá rà lìjẹ́ náà wọ̀ ni èèyàn máa béèrè pé lágbájá náà àbí òye wa wà lónìí kí á ah, ọ̀lọ́ ah, ọlọ́kùn tó bọ̀ bá ti àlékún àgbéga fún nínú àlìjẹ́ náà lèmẹ́nà à sínú àyè ń bẹ́ẹ̀ nu tọ́lọ̀ fi jẹ́ ká ríran àbí òye wa ẹ wá wo àwọn èèyàn wọn àdá wọn mọ̀ dúdú ni wọ́n ní funfun ni wọ́n ní wọ́n sanra ní wọ́n tínrín ní wàhálà àríwá ní wọ́n á wò wọ́n ní kọ́lẹ̀ náwáwì náwáwì náwáwì náwáwì níjọ́ òní lẹ́ mọ́ tá a sọ pé náwáwì àfi tá a bá máa sọ̀rọ̀ ọmọ níjọ́ òní lẹ́ mọ́ tá a sọ pé máàlíkù níjọ́ òní lẹ́ mọ́ tá a sọ pé ahamadu níjọ́ òní lẹ́ mọ́ tá a sọ pé ashafi'i níjọ́ òní lẹ́ mọ́ tá a sọ pé abu hanifa níjọ́ òní lẹ́ mọ́ tá a sọ pé muhammadu bin abdul wahab níjọ́ òní lẹ́ mọ́ tá a sọ pé ibn taymiya rahimahullah níjọ́ òní lẹ́ mọ́ tá a sọ pé ibn qayyim níjọ́ òní lẹ́ mọ́ tá a sọ pé ibn al àwọn bàbá dá àtọ́ ẹgbẹ́ bàbá pàdé lọ́nà kan àlè mọ̀ wọ́n pa wọn ni àmọ́ mọ̀ tí wọ́n ti kalẹ̀ lọ. torí àwọn ẹni tó ọba fẹ́ kí ìrántí rẹ kọ́ parí láéláé alẹ́ ìkẹbìlẹ́rì ìmọ̀ni kọ̀ọ̀kọ́. ẹ dákun torí tọ́ lọ ẹ wọ àwọn èèyàn yìí ẹlòmíì ti kú ní ìsìnkè sọ̀rọ̀ seven hundred years. àwa ti sọ̀rọ̀ wọn lónìí wọ́n sì máa sọ́ dídọ́gbẹ́ndà òkè torí pé níta ṣe kalẹ̀ ni ó ju agbára pé ẹpẹ lẹ́yìn òsì kí á ní nǹkan mi ní ìsìn national theatre ìgànmú Lagos tí wọ́n kọ́ gẹ́gẹ́ bíi fìlà sọ́jà ẹ̀ṣẹ̀ lè fa ẹ̀ sẹ́yìn wádìí dá lọ́kọ́ ta ni wọ́n gbé kọ́ngílà rẹ̀ fún sẹ́yìn wádìí pé kí ni kí la fẹ́ fi àkàrà wọn kò mọ̀ la kí la fẹ́ fi àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ ẹ̀gbọ́n àwọn àwọn ìjọba kọ́ tíra kalẹ̀ gbogbo èèyàn máa rántí wọn Allahu akbar àwa náà fúnra ara wa kí la rí náà ẹjá wa náà try ẹjá wa náà try ẹ̀rí pé àwọn ẹ̀rọ ọlọ́ọ̀ni àìmọye èèyàn ló kú nínú Nàìjíríà ti wà yìí ọlọ́lọ́mọ èèyàn tó kú lónìí àìmọye èèyàn ló ń kú ẹlòmíì lákòólé wọn gan ẹjọ́ mẹ́wàá wọn ti gbàgbé ẹ̀ gbogbo àtẹjọ fídíò ni pé àwọn tuntun gbèjì ọjọ́ àwọn tuntun gbogbo fídíò òfò àtijọ́ kẹta àtijọ́ kẹdé àtọgbójì ọjọ́ àtọlọ́dún kan àtijọ́ tó kúkú gbogbo ẹ̀ fídíò ayé náà ni ẹ wá wọ àwọn èèyàn kan àwọn ìmọ̀ ni wọ́n kọ́ wọ́n kú rántí wọn wọ́n kú rántí wọn nínú Nàìjíríà wà àìmọye olówó tó ti kú tó ti gbàgbé ẹ̀ àìmọye ọlọ́lá tó ti kú tó wọn rántí ẹ̀ mọ́ àwọn ẹni tó wá kọ́ mọ̀ tó wá kú wọn máa rántí wọn láéláé kéde pé kó ń péjọ máa ṣe bídíà o ọ̀rọ̀ ọmọ wọn tí wọ́n kọ́ ni wọ́n fi máa rántí wọn láéláé ẹ sì rí gbogbo ẹni tó bá ti narí tẹ̀ pé a ọlọ́kọ̀ forí jìn lágbájá ọ sọ báyìí subhanallah tó ìwé ni wọn náà fẹ́ fúnra rẹ̀ owó ni wọn náà fẹ́ fún wa torí pé kìí ṣe tá a bá ti tẹ̀mí tán sánà mi ìbáwa náà ní ìsìn àwa tí àwa ni wọn ní tí wọn bá fẹ́ mọ bóòlù àwọn èèyàn máa ṣe tí wọn náà bá kú wo bí wọn náà ṣe ń ṣe ní ìsìn ìbáwa kan ti kú sáájú tiẹ̀ náà ní bóòlù àwa náà ṣe ní bẹ́ẹ̀ wọn mọ ayé ò ní yí padà torí pé wọn lọ àmọ́ bí wọn náà ṣe ń ṣe náà làwọn ẹni tó bá ṣẹ́kù lẹ́yìn tiẹ̀ náà torí ẹ̀ lẹ fílẹ̀ táwọn èèyàn máa sọ ń parí ṣé wá ni tẹ kàmẹsìn fún àbẹ kà ọpàtàkì ọpàtàkì púpọ̀ tọ torí di eléyìí ọwọlẹdẹ sọọlẹhìn yẹdùrúwùlà ẹlẹkẹta nínú títún máa sẹkùn ọmọ rere tí máa ń ṣàdúrà fún ọmọ rere tí máa ń ṣàdúrà fún ó túmọ̀ sí pé ìyẹn lè fi máa mẹ́wàá pàtó kọjọ́ kan ṣoṣo ọlọ́jọ́ òun lẹni tó ti kú tó bá ṣàdúrà fún yọ ha ọlọ́dà kò ọmọ wa lọ́mọ rẹ̀ tí wọn á ti gbogbo àwọn ọmọ wa jẹ́ kó wọn sọ ọmọ rẹ̀ eléyìí tó túmọ̀ sí pé fún ọgán kọ́ kò sínú tí ọ̀sẹ̀ kù ẹ̀hìn torí pé pé wọ́n wọlé ni ó ti di nǹkan kì í ṣe gbogbo ọmọ ọmọ gbọ́dọ̀ jọ <coughs> kíni tó yẹn dé yẹn rí kọ́mọ tẹ̀lé tọ́lọ́ kọ́mọ tẹ̀lé tà nàbì ni sallallahu alaihi wasallam ọ̀tọ̀ ọlọ́run tà nàbì ẹ̀ wá lọ́ máa rí nu ọmọ abútírì ọmọ abútírì torí ẹ̀ wọ́n tó ń tírẹ́nì ọmọ rẹ kọ́ yà pálí wọ́n tó ń tírẹ́nì ọmọ rẹ kọ́ yà yàkuyà wọ́n tó ń tírẹ́nì ọmọ rẹ kọ́ yọ̀ tọ́lọ́ kọ́ yọ̀ tà nàbì torí tó ń plan kalẹ̀ fúnra rẹ tọ́ba torí rẹ kó àṣedànù ẹ̀yin ọmọ bídíà tẹ́lẹ̀ yẹgbẹ́ bàbá yín padà ẹ̀yin tẹ́lẹ̀ ṣe ogójì ọjọ́ tẹ̀sí jọ kẹta tẹ̀sí jọ kejì ẹ̀kọ́ àṣedànù ẹ̀yin sọ máa rí tọ́rọ máa rí òní ṣe bídíà fa ẹ̀ dáhùn ká ẹ̀ sùn ni á ọjọ́ bó ti ṣe ọmọ rere wa lọ́mọ rere fáwọn òbí ọmọ rere ní ọbẹ lọ tọlọ wọn gbà lórí àwọn lẹ́kìn kìí ṣe gbogbo òbí òbí náà gbọ́dọ̀ ti foundation dáadáa kalẹ̀ fúnra rẹ̀ nítorí òbí tó náà jọ́tọ̀ ọlọ́run tá à nẹ́bì à bọ́mọ rere bá ṣàdúrà fọ́daràn kò ní lọ́ọ́ bá abẹ́ gẹ́tì ẹ̀ kò ní lọ́ọ́ bá bàbá tó ṣe pé fàlà sọ dẹ́kọ̀ wàlẹ́ sọ ńlá wàlẹ́kìn kẹ́tẹ̀bẹ̀ wọ̀tẹ̀wọ́là ọmọ rere wá ń ṣàdúrà fọ́daràn kò ní lọ́ọ́ bá onílọ́ba wọ́n sẹ́rí ẹ̀kọ́ mẹ́ pé ọ̀n sàdó àfẹnjọ́ yẹ. tẹ́lẹ̀ yìí náà túmọ̀ sí pé kò sí tẹ́nìkan lè rí ṣe fún ẹ lẹ́yìn ikú rẹ tó lè wúlò fún ọ tí wọ́n bá ti sánà kó wúlò fún ọ wọ́n lọ́wọ́ kọ́ sánà tí fi wúlò fún ọ lẹ́kọ̀ọ́ tó kù ni kò kú mùsùlùmí kó o sì jẹ́ni títẹ̀lé sallallahu tó o bá débẹ̀ wàá lè gáìdì àwọn ọmọ rẹ náà fún àti súnà ilé ìjọsọ wọn di ọmọ rere ọba yẹn lọ́kàn jẹ fáwọn bàbá mi o àwọn bàbá tó ṣe pé wọn ò lérò tó yẹ pé kò yẹ kí irú wọn pọ̀ láwùjọ ọmọ fẹ́ lọ́kọ ọmọ wa mẹ́nìkan wá bàbá yẹn wá sọ pé òun ò ní fi fún torí pé àlùsùn náà ni ọ̀gá àlùkí wọn lẹ fẹ́ fọmọ fún alul bidia wal furuqat ahlul bid'ati wal furuqat lẹ́nfẹ́ kọ́fẹ́ ọmọ yẹn àwọn yẹn tún á bá irú wọn lọ nílùú kan ni o àwọn yẹn tún á bá ọmọkùnrin lọ pípẹ́ yá tó bá wo ẹni mọ́ wọn ò ní kọ́ wọ́n tún kọ́ gbogbo wọn tẹnitẹni tó àwọn eléyìí ò ronú waladin salihin yad'u lahu káti ẹ̀kọ́ bíbí àlẹ́ yìí tọmọ yín bá fọ́n súnà ó súnmọ́ kọmọ yín lòdì onísúnà ó súnmọ́ kọmọ yín lòyẹ yín náà sí onísúnà oríire bá di púpọ̀ táwọn akọ́lá di púpọ̀ oríire di púpọ̀ lọ́dọ̀ rẹ̀ ẹ̀yin wá lẹ́ẹ̀fẹ́ bàbá gbèdì súnà lóríire bá sẹ́kù sí ẹ̀fẹ́ fẹ́ràn pé aburú àwọn èèyàn máa fi ṣèrà wọn ìgbà míì kì í ti fáwọn náà ṣàdédé yàtàn onísùnà kan ni wọ́n kórìíra wọ́n bínú rẹ̀ bàjẹ́ so wọ́n wá di ọ̀bẹ nìkan jàfọ́ gún gbogbo lé mú látàrí tiẹ̀ súnà kan àwọn ọ̀fẹ́ ìlànà anábì náà bó bá jẹ́ bí àwọn ẹ ọ̀fẹ́ lànà anábì àjọ ọmọ lórí ẹni tó ń bínú sọ̀rọ̀ kó nǹkan lọ́la lè jẹ́ nù nǹkan lórí rẹ̀ kọ́dọ̀ ò lè lọ da lọ́nà yín ká àmọ́ kọ́ wá ti torí tiẹ̀ kọ́ wá sọ pé ọ̀fẹ́ tọ́lọ́ ọ̀fẹ́ tà nàbí orí ibú nìyẹn o orí ibú nìyẹn o tí ìbá ṣe pé ìdìbà mú ọ o sì fẹ́ yọ ọlọ́dẹ orí ọwọ́ á ti torí kó ń bínú èèyàn kan pọ̀ o tún tara rẹ̀ bínú tà nàbí Muhammad sallallahu alaihi wasallam ẹ̀ láyé àwọn bàbá bàbá ń bá wọn o torí kò yé wọn bẹ́ẹ̀ o pé ok sí àwọn ṣe ń ṣe súnà yìí bíi lágbájá bíi tàmẹ̀dù lẹ́ ń bínú ẹ̀fà fáìlì ti ẹ̀yà ẹ̀fà yà ẹ̀fà yà ṣé fáìlì ànábì wá ṣe fàyà Abe máa ń ti jẹ́ ni ẹ ṣàlàyé mi ojú ọ̀nà ànábì ọ̀nà àbúrò ajẹ́bẹ̀ mọ́ fẹ́ súnà àmọ́kùnrin wọn fẹ́ràn ẹ ẹ pàpà ìdí àti tún lọ wá fáìlì rẹ̀ tó ti báyà ọ̀nà ni ọ̀lẹ̀ mo rò pé yé ńgbọ̀ bá ti gba tànábì wọlé ẹ̀ tó ti gbá rẹ̀ náà torí kó ń bínú èèyàn kan pàtó torí pé ń pèpè lọ sí irú rẹ̀ nísìn tó ọ̀pọ̀lọpọ̀ láàmú ọ̀la wọ́n mọ òdodo kó dodo ni ṣùgbọ́n kò wù wọ́n láti tẹ̀lé nítorí àwọn èèyàn tí ń pèpè lọ sí òdodo àwọn kórìíra wọn ìkórìíra wọn wá mú wọn máa kórìíra ọlọ́ǹgà ó mú wọn tara wọn kórìíra anabi muhammed sallallahu alaihi wasallam tí ó sì yẹ kó tí ó sì yẹ so torí ẹ àwọn o. gbogbo aná láti gbọ́ ọ ọ̀rọ̀ kálukú wa lọ́rùn láti ṣe tọba lágbára ń bẹ ọ bóyá sàrà tí òní tán ló lè ṣe bóyá ìmọ̀ tí ó sì ṣàǹfààní lọ́pàá ọ̀hún bóyá ọmọ rere ló fi sílẹ̀ táyé ṣùgbọ́n tí a bá kíyèsí ẹ̀rí pé gbàtà nàbì sallallahu alaihi wasallam ti ń sọ̀rọ̀ sàrà tí ọ̀dà ìmọ̀ tó fi ń sàǹfààní ọmọ rere tẹ́ ẹ fi sílẹ̀ sáyé ẹ̀rí kíndé ẹ bá ṣàkíyèsí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ta lẹni tó ṣe wọn ṣé ẹni tó kúyùn ni àbáwọn èèyàn rẹ̀ lọ́ba dé náà ẹni tó kú ló ti fọwọ́ ara rẹ̀ ṣe wọ́pù kalẹ̀ fúnra rẹ̀ ẹni tó kú ló kọ̀yàn nímà fúnra rẹ̀ ẹni tó kú náà ló bí ma fúnra rẹ̀ ha ọ̀ndà tí wọ́n lè dọ́gba kó jẹ́ tí bàbá tiẹ̀ kú ìwọ́n wá bá a ṣe sọ́dá pọ́tí ń jẹ́ rí ẹ̀jẹ̀ nínú owó tiẹ̀ bàbá rẹ̀ kú ní kalẹ̀ wá ní ti bàbá ni sọ́dà bíi mọ́sálásí tí bàbá rẹ̀ kọ́ ẹ̀tọ́rí pé ńgbà tó ń sọ̀rọ̀ tí fún wọn nínú sí ọwọ́ rẹ̀. ní ìsìn mọ́tíláṣí tó máa rẹ kọ́ kéésì wọ́n lọ bó tilẹ̀ jẹ́ kọ́ máa rẹ inú tí ọwọ́ rẹ wà ṣùgbọ́n ara ló kọ̀dà bí bákan náà ìmọ̀ lọ kọ́yìn kíkẹ́ nìkan kọ́yìn àmọ́ kọ́ afẹ́ mo rò yé wa bákan náà wàá rí i ọmọ rere ọmọ tí wọ́n fi nìké sọmọ ọlọ́mọ irú ara òní jáde ti tọ́ka sí ètò mọ́sálásí kọ́ pẹ̀lú owó ẹlòmíì tí tó bá fi kọ́ kò ẹlòmíì lọkọ gẹ ẹ ṣẹlẹ̀ gan o tẹgbà àwọn èèyàn kan kàn wò sùsù kó àwọn fẹẹ sí ọ láàánú wọn kọ mọtíláṣí kalẹ̀ ló kọ rẹ wọn gbẹ́ kàǹkà kalẹ̀ ló kọ rẹ ẹhẹn so wọn lé lé ìkọ dàbí rẹ o pé sọ ní sàrà kan sọ tí tí kò gbẹ o eléyìí ẹ ó lè gba aládàá pé wọn fi mọtíláṣí ti sàrà fún àmọ́ kìí ṣe continuous làdà ó dín dín ní ọgbà kódà bí ètò nǹkan tó jẹ́ pé òun ló ṣe ó sì ń kọ́ntínú ilé ìjẹ́bù ti ṣe jẹ́ tọ ọmọ tó bí tọ́ba tó mọ àlè kọ́ sọ́wọ́ rẹ̀ àbẹ́ ọ̀rọ̀ tọ́rọ mọ àlè sọ́mọ rẹ̀ ọmọ àlè sọ́mọ rẹ̀ torí ẹ̀ ò ní ládàá kò sọ́tọ̀ fẹ́ gbà ní ládàá kò àmọ́ tọ́ba kóbìnrin ló bí máa zìnà ọmọ rẹ̀ ọmọ bá jọ mọ rí tí bá ń ṣàdúrà fún yàn yọ bàbá ni ọ̀kan ní. bákan náà a rí i pé ìmọ̀ náà wà ló fi kọ́yìn gbèsè bí kò wá kọ́yìn ní màá ìsáàbì tán fi ṣe yẹn ń ọ̀daràn ni ẹ o mo rò pé yé wa àbí kò kọ́ pé bó náà tó máa lomi ẹjọ́ máa là tẹ́lẹ̀wọ́ ìrùkẹ̀rẹ̀ ló ń lò ìràwọ̀ ló ń wò sọ́mà ló ń wò gbogbo eléyìí mọ̀ ọ̀daràn tó ti jẹ bàbá ńlá yàdé lórí ni ẹ o ọjà bó ti tẹ̀lé tó bá wọn. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب